والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تضمن الله لمن خرج في سبيله لا يخرجه إلا جهاد في سبيلي وإيمان بي وتصديق برسلي فهو علي ضامن أن أدخله الجنة أو أرجعه إلى منزله الذي خرج منه أبو هريرة وأبا سليق ينورفون أتوقع أتوب ọ̀gá الدعوة àwọn sọ̀hábà nàbùwà muhammad sallallahu alayhi wa onímọ̀gbọ́ kí òjíṣẹ́ ọlọ́run alẹ́kùn kí àtìgẹ́ ọmọ bá a ọ̀sọ̀ báyìí fún wa pé tàbọ́mọ́nà lọ́hùn liman kharaja fi sabilihi olúwa ní òun garanti òun fún ní ìdánilójú àdéhùn ọlọ́run ti yẹ fún gbogbo ẹni tí ó bá jáde lójú ọ̀nà àtọ́lọ́run kò sí nǹkan kan la yukhrijuhu illa jihadun fi sabilillah ọlọ́lẹ́ni tó ń rí lánìyàn rẹ̀ pé jíjáde tó jáde yìí kò torí nǹkan kan jáde àti láti ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ láti rẹ̀ sìn ọlọ́run lọ́wọ́ pẹ̀lú gbogbo ń tẹ̀sìn ọlọ́run bá ní lọ́dọ̀ owó ni dúkìá ni epo ni ẹ̀mí ni ìgbẹ̀ni ọba jáde nítorí tọ́lọ́run bẹ́ẹ̀ wà ìmánú bíi wọ̀tẹ̀sídìkùn bẹ̀rùsùlù kò sí tó mú jáde ìmánì rẹ̀ tó ní ìgbàgbọ́ tó ní sọ́lọ́hún pé ọ̀rọ̀ ọlọ́hún lọ́gbọ́dọ̀ lékè kankan ní ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ ọlọ́hún mẹ́lẹ̀ àti gbígbà lódodo lọ́gbà fún gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́hún mùsùlùmí ni ẹni tí ó gba gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́hún gbọ́ dáánù fàrúkù bẹ́yìn àhàdín nàgóso àwa kì í ṣèyàtọ̀ láàrin ànábì kan àtòmí o alayhimu salatu wassalam gbogbo àwọn òjísé ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ànábì adam alayhi salam òfin dórí ànábì Isa alayhi salam òfin wá dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn ni mùsùlùmí gbọdọ̀ gbàgbọ́ o ẹnu yàtọ̀ tí ń bẹ́ẹ̀ ni pé ṣẹ̀rí àtọ́lọ̀ ń fi rán ànábì kọ̀ọ̀kan sí jọ rẹ̀ lè yàtọ̀ díẹ̀ láwọn details èyí tọ́lọ̀ ń wá ànábì tọ́lọ̀ ń rántí àwa ọ̀là ànábùwà Muhammad sọ̀rọ̀ torí náà bọ́ bá gbọ́ pé wọ́n ń ṣe nǹkan kan lójú ayé ànábì Musa wọ́n ń ṣe lójú ayé ànábì Isa alayhi as-salatu was-salam èdò funfun wo àbíkọ́ gbọ́ pé ńgbà tá ànábì náà dé ọlọ́run ti rẹ̀ rán ànábì náà sallallahu alayhi wa sallam. fa huwa alayya dhaminun. أن أدخله الجنة أو أرجعه إلى منزله إلى الله لو garanti kẹ́ni ọ jáde nítorí tó wọn lọ jáde nítorí jihadu sójú ọ̀nà ọlọ́run òun ni pé ọlọ́run ní kọ́fọ̀ kan balẹ̀ òun fi dá lójú àwọn olùdókòwò ìjànà ẹ̀ máa kó ṣe pé àlìjánà lọ lọ ìyẹn ní pé ni ọba bá rú ìka lọ ẹ̀yìn ẹ̀mí rẹ̀ bá lọ sí pé ọlọ́run lọ jáde nítorí ẹ̀sìn ọlọ́run tó fẹ́ dìfẹ́ǹdì lọ́lọ́run bá níbẹ̀ ní títàn dé fún olúwa lọ́run garanti pé ọmọ àdìjẹ́nà yìí. àwọn òrùn àrò ìlànà zili ìlẹ́bi ìkọ́rọ̀ jàmí. bí ọba ti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló wọ́n dá padà sí ilé rẹ̀ tó ti jáde. ìyẹn ni pé ní ọba lọ fọ́ bọ̀ gbogbo wọn náà ló tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run. ẹni tó lọ tí ó bọ̀ olúwa ló ń garanti kọ́ máa dẹ́nà ẹni òun bá ti dá padà sílé rẹ̀ láàyè bímọ aláìlámi ajírin ọ̀gbọ̀nì ìmàdù bí padà tó ń náà padà sílé pẹ̀lú ládá àtọrọ ọ̀rọ̀ ogun ìyẹn ni pé bẹ́ẹ̀ bá lọ jihadi sójú ọ̀nà àtọ́lọ́ bí wọ́n bá rí nǹkan kan bẹ̀ ní nǹkan tá a pè ní gànímà ọ̀rọ̀ ogun àtẹ̀yìn òjì ládàá wọn pé a gbà tẹ ní tọ́lọ́run lẹ́yìn tẹ ẹni tó wá rí nǹkan bẹ́ẹ̀ èyí tọ́lọ́run bá tẹ ní àláàlì kọ́dà kò pé kíni ìdíládàpọ̀ òun la fi ń sọ pé ní àwọn ọmọ àbágbàlagbà náà wọn bá pè pé akẹ́mọ́ bá gbàgbé ń tẹ́ kí hanu alukurani wá sí musa bá èyí ń wọ̀ ìlàdá tí wọ́n gbàgbé wọn á kiri wọn alukurani wọn gbàgbé rẹ̀ ọlọ́jọ́ jẹ́ pé lójú ayé ànábì sọ̀rọ̀ ọ̀sọ́lọ̀ ànábì aṣọ fáwọn èèyàn àwọn sọ̀hábà bẹ́ẹ̀ bá ń lo ojú ogun pétọ́ tọ́lọ́run lọ bá jáde lóòótọ́ àmọ́ lọ́n lè ṣe nǹkan báyìí fún un bẹ́ẹ̀ ní táǹpé ní ọ̀rọ̀ ogun kọ̀ọ̀kan tí a bí ti ara wa olùwà ní mẹ́ni wọn gà ní màsín dáadáa àti ọ̀rọ̀ ogun ẹ̀ bá bá méjèèjì náà kó délé ìṣèwọ̀. والذي نفس محمد بيده الذي مبورا قدان كمي من بلوه ما من كلم يكلم في سبيل الله وسي ọgbẹ́ tí wọ́n dá yàn wọ́n dá lọ́gbẹ́ wọ́n sáré nǹkan látàrí pé إلا جاء يوم القيامة كهيئته يوم كلم لونه لون الدم وريحه ريح المسك أرانطوله يسمعوا يعني بيه وبدأ القيامة ẹ̀jẹ̀lẹ́ máa rí àmọ́ ọ̀rọ̀ àyẹ̀wò ìsìnkìlẹ̀ máa gbọ́ mẹ́. òórùn tí yóò sọ ohun pàṣẹmù tó dà tó ọ̀nà mẹ́sìkò. ànábìlẹ̀ ẹ̀jẹ̀lẹ́ máa rí lóòótọ́ àmọ́ kí ni wọ́n máa rùn ìdí gbogbo yẹn ọ̀fẹ́ máa fara ti dá gbọ́dọ̀ nítorí nǹkan olóòórùn tó báyìí. لونه لون الدم وريحه ريح المسك والذي نفس محمد في إلينا ìdájọ́ ṣẹ̀ríà kan jáde ńbẹ̀ o ara ìdájọ́ ṣẹ̀ríà bẹ̀ ni pé ẹni ọba ti pé nítorí jihadu ojú ọ̀nà tọ́lọ́ ìjọba lọ kọ́dà ẹ̀jẹ̀ tí ń bẹ lára àgbọ̀dọ̀ fọ́dà lọ bẹ́ẹ̀ náà láti ń wò ọba dodo alikiyama anabi lẹgbẹ wọn wà bẹ awo ẹ kọlọ ẹgbẹ lẹ máa rí àmọ́ òun kì lẹ máa gbọ́ mẹ ọ̀rọ̀ àdìsẹ ọ̀rọ̀ àdìsẹ kì í bẹ́ẹ̀ náà ni ẹni tọlọmù bá nínú hajj ọwà nínú hajj nínú aṣọ ara mi rẹ òun náà lọ lọ́dún létí tó dé bá nínú sẹríà àìgbọràn aṣọ òkú lọ́rùn lọ́rùn akọdà ìfàsọ ní ìwé wọn o kọdà ìbò wọn lójú o bó ti ń gbé ara mi rẹ̀ nìyà tí orí àtúgbò ń bẹ ńlẹ̀ tó rò sọ̀kan tó dà kan bóra bẹ́ẹ̀ náà là máa fi ní ọba kù sínú hajj o ànábì ní nítorí pé lòun náà bọ́bá dàlí kìyàmà yóò bọ́ àkùn yóò má kìyàmà ti mọ̀ láti bíyà làbẹ́ ìka tètè lọ bọ́lọ́run ní náà yóò gbé ìdè láti kìyàmà. ìtọ́lọ́run ìkún náà nínú àwọn adájọ́ ṣẹ̀rí àná bàbá wa ń pò káàdì káàdì pé kí láàṣì. èèyàn gbọ́dọ̀ mọ̀ o àròpọ̀ ẹ̀gbẹ́ fún o lára ẹ̀ tó kúkú ṣẹ̀mí bí o ẹni ó kú si sínú aṣọ ara mi rẹ̀ ku àgbọ̀kú lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà si o. والذي نفس محمد بيده لولا أن يشق على المسلمين ما قعدت خلاف سرية تغزو في سبيل الله أبدا anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ní kí ẹ bá ṣe pé mo wò pé yóò jẹ nira fáwọn mùsùlùmí àwọn mùsùlùmí wò lànàbí wíńdọ yìí wò làwọn sọhábà làbí máa wò ìpínjẹ lè pé kò sọgbẹ àwọn yọgá bá anabi bá ń pa àwọn mùsùlùmí bó ti wé náà àdìrí tani mùsùlùmí ń jọlẹ kò sí mùsùlùmí kan ti ka àbá àwọn abubakar àwọn ọmọrù àwọn sọhábà anabi sọlọ ọdí ọgbọ ọkùnrin àdá ànàmọ ẹni ọba fẹ́ jẹ́ mùsùlùmí yóò tò lẹ́yìn àwọn eléyìí bọ́ bá ti yọrọ ẹ kó lẹ́yìn wọn wọ́n lọ yọrọ ẹ kó ní ìsìlámù àwọn lànàbí ń àdírẹ́sì jọ ìpè alẹ́ mùsùlùmí nínú àbíyẹ bá ti pè fẹ́ kó nira bẹ́yìn ẹ̀yìn mùsùlùmí àwọn wo ni mùsùlùmí jọ rẹ̀ ọ̀nà làwọn sọ hábẹ́ ànábì pẹ̀lú àwọn bọ́ọ̀lì àlejò ọlọ́run lọ sí bẹ́ẹ̀ o ọlọ́mọdé àtàlẹ́kùn lọ́nà rẹ̀ fún gbogbo wọn o ànábì ní ìfẹ́ kó nira báyìí bíbẹ̀ ọ́ gbogbo ìgbà tí n bá rán àwọn èèyàn pé ẹ lọ di àádùn báyìí èmi náà bá ti gbẹ̀yìn àbájọ máa lọ ni àmọ́ yóò jẹ́ nira fún mi gbogbo ìgbà tí n bá jáde pẹ̀lú yín. ẹ̀jẹ̀ agbọ́dọ̀ máa ń ta ànábì ń yé ànábì ní láàjẹdù sàátán bá àhmẹ́dù wọn. ńgbọ́ bá di pé gbogbo ìgbà tí n bá ti yá wọ́n fẹ́ ṣe ọlọ́mọdé bí báyìí àlejò di àádùn báyìí ànábì ní kí ń wù mí ni pé kémi náà máa tẹ̀lé yín jáde bẹ́ẹ̀ àmọ́ láàjẹdù sáàtàn fa ahmiluhum ànábì ní ẹ mọ bí mo ti ní lọ́wọ́ tó ẹ ń lágbára pé gbogbo ohun tí ó gba àwọn tí ó lọ torí má bá gbọ́ pé ànábì náà lọ ẹ pọ̀ ẹ ń wá lágbára pé ní tó ń kálukú yín ó gùn ẹni tí ó gbẹ̀sìn ẹni tí ó gunra fún mi kí n provide ẹ̀ fún gbogbo yín yọ wá di pé àwọn kan máa rin àwọn kan máa gùn kan yọ jẹ́ nira fún wa ànábi láwọn náà sì ní wàlá yajiduna sa'atan mo sì mọ̀ pé gbogbo yín náà kẹ́ ẹ ní lọ́wọ́ tẹ́ ẹ fi lè rà á fúnra yín bẹ́ẹ̀ mi ò bá lè rà á fún yín. wayashukku alayhim an yatakhallafu anni tí wàá ní ọjọ́ rìpọ́ọ̀tì rẹ̀ òun nípa àwọn mi ọwọ́ àmọ́ pé kàṣà èmi náà bá sì lówó ẹṣin èmi náà bá sì lówó rànkúnmí ànábì ní jáde lọ yìí kí lèmi ń ṣe ń lé ànábì ní nira lọ́nà méjèèjì ní ìfẹ́ fún yín ní tó wù mí ni pé gbogbo ìgbà táwọn èèyàn bá ń jáde sójú ọ̀nà ẹ̀sọ́ ọlọ́kùnrin mi náà máa ń pẹ̀lú wọn sọlọ bá ọ̀sọ̀ ọ̀nà wo la tún fẹ́ fi wí pé ká máa jáde ní jihadan fi sabilillahi olóore púpọ̀ ànábì ní tó wù mí kóun máa ṣe ń gbogbo ìgbà ni sọlọ lọ́hùn alayhi wa sallam wallazi nafsu muhammadin biyadi ànábì ní mo tún búra o pẹ̀lú ẹni tẹ́mi èmi muhammadu ń bẹ lọ́wọ́ ẹ̀ ńlọ́lọ́n lawadidtu an aghzuwa fi sabilillahi fa uqtala thumma aghzuwa fa uqtala thumma aghzuwa fa uqtala anabi ni mo búra pẹ̀lú ọlọ́run n tó wù mí bọ́bá ẹ̀ kó ni kí n jáde lójú ọ̀nà tọ́lọ́run kẹ́mi èmi ọlọ́ ń bẹ́ẹ̀ kọ́lọ́run ò tún dẹ́mi òun padà fún mi kí n tún lọ lẹ́ẹ̀kejì kẹ́mi òun ò tún bọ́ kí n tún padà lọ lẹ́ẹ̀kẹta anabi ni bọ́bá ṣeé bẹ́ẹ̀ ni mo ti wù صلى الله عليه وسلم أخرجه البخاري ومسلم الإمام البخاري أتي الإمام مسلم نوافع نقبع حديثي واو lọmọ sàdé kí o wúlò fún wa o kí a kájọ àgbòdé wa kọlọ kí a fi dọta nẹbi o sallallahu alaihi wa sallam ẹrí jama mùsùlùmí níbi tá a wà yìí àti bòmíì náà a ní ìdí àdúrà pẹ̀lú ọ̀rọ̀ ààbò kéèyàn má fi ọkàn wọn ẹni ọkàn ọlọ́mọdé ọkàn nìkan kan wa àmọ́ ètò ààbò wa ó ní ìdí àdúrà o bọ́ ọ̀bá ní nǹkan kan tí èèyàn ìjọba lọ́wọ́ ju pé ọ̀sàdúrà lọ dáadáa ní lásìkò tá a wà yìí o. bọ́ọ̀ bá ti ní nǹkan kan míì tí ó wúlò kọ́dà bó jẹ́ information wájibù dandan ni ara ń tí èèyàn ànábì ní máa ń nǹkan mọ́ ń kàrà ọba rí ntí ọ̀dà ntí ọ̀dà ni wọ́n máa wọlé gbé yàn ntí ọ̀dà ni wọ́n máa gbẹ̀mí lẹ́hùn ẹ̀mí gbogbo ọlọmọ fàbúrò rẹ tán ní kọkàn wa àwọn tó kàn náà olùwàmọta ṣe ń fúyẹ́ fún wa gbogbo àwọn tí àwọn ọwà sùn torí kémi àti ìwó lè sùn òun làwọn agbófinró òun làwọn sọ́jà òun làwọn ọlọ́pàá wọn ní di sọpọtì wa o responsibility òǹkálukú wa òun lè tó ààbò ọmọbìnrin níbọ̀ ọba ní nǹkan kan tó lè fi ràn wọ́n lọ́wọ́ kọ́dà bọ́sà dúró àpọ́lọ́ ń dákun mọ́sà padà dandan ni tó ń kálukú ṣe bẹ́ẹ̀ o ìgbẹ̀ni ọba wa tún ní nǹkan ní ní nǹkan tọ́lọ̀ ń yọnu sí làwúyé o kọ́lá bó di information tó fún wọn pé gbogbo òbí báyìí o wọn kójọ síbi báyìí o dandan ni kó ń kálukú náà ṣe bẹ́ẹ̀ o ẹ wá rí gbogbo ẹ̀yin ọjọ́ mùsùlùmí náà àwọn tí ń da ayé láàmú yìí náà àánú tìyín náà ń ṣe wá tọ́ra bọ̀ ń tẹ̀ ń ṣe yìí ò ní dáa òní da láyé pẹ̀lú alikiyama anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìyọlọ́n bá ní ọmọ gbọ́nù yín anabi ní sàlásà tún ọlọ́run wí fún mi pé sàlásà tún ana khasmuhum yawm al-qiyama àwọn mẹ́ta kan bẹ lálikiyama olúwa lèmi níjà wọn ẹni jó ń jà rẹ̀ dáràn o sàlàsà tó ana ànà èmi ọlọ́run kásìmù ọ̀hún èmi ni ọ́pọ́nẹ́ǹtì wọn láti yàrá èmi ló ń ja àwọn o kí wọ́n múra o ẹ dákun kí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe. àkọ́kọ́ wọn rajulun àpọ̀ bí fún mọ́gàdà gbogbo ẹni tí ó sọ fáwọn èèyàn pé a ah, ẹ̀fọ́kànbalẹ̀ a ah, ọlọ́run rí dáhùn yìí kọ́sá burú ìgbà àfàdéhùn sí òun náà lọ́wọ́ à ẹ lọ sùn ẹ lọ sùn kò sábúrú kò sí àti àti gbọ́ra wáyé àti tọ́fọ́ ọlọ́run fáwọn èèyàn ládéhùn fọkàn wọn balẹ̀ lẹ́yìn bí ọwọ́ àjàmbá wọn ọlọ́run lèmi tó fọkọ̀ mi tan àwọn èèyàn jàmbá yìí ló ń jà rẹ o àwọn kọ́ o èmi ọlọ́run tó fọkọ̀ mi tan àwọn èèyàn bá tó fi ṣe jàmbá fún wọn ọlọ́run lèmi ló ń jà rẹ lálùkìyàmọ́ o. ورجل باع ba'a فأكل ثمنه. akala thamana ìran ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ lóhun ló ń já rẹ̀ òun ló wọ́n bàjà lálùkìyàmà ó sì lè bàjà látàyé náà òun lẹni tó ta ọmọlúwàbí èèyàn tó gbowó rẹ̀ tó náà ẹni ọta ẹrú là máa ta ń gbàtẹ́rú wa gbogbo ẹni tí ń bá ń kówó lé ọmọlúwàbí èèyàn tí èsẹ̀rú tó gbowó náà tó jẹ́ tó náà ọlọ́run lèmi ní bàjẹ́ àdáríkì yà mọ́ ọgbẹ́ni ọlọ́gbé èèyàn tó kidnap èèyàn ní wọ́n ń pè é báyìí ni ẹ mú wa ọ̀ ń tọ́ ọmọlúwàbí nù bọ́ ọ bá nẹ́rù owó bẹ́ẹ̀ àdánwò ní fún ọ àti fún gbogbo àwọn èèyàn rẹ o olúwa lèmi ní bàrù ẹni bẹ́ẹ̀ jà àdáríkì yà mọ́ mùsùlùmí dákun lọ tají o gbogbo owó tí ọ gbà yọ ọ̀nà tán o o sì lè má rí iná tán náà àmọ́ lálùkìyàmọ̀ bó lọ fẹ́ bọ́ ń bẹ́ ẹ̀mí ọlọ́run bá lè mí ní bàjá rọjòlón bá a ọ̀ràn àkàlà sàmàlà ẹ̀yìn tí ń bá ń tí ń bá ń díyelé ọmọlúwàbí èèyàn pé yẹ báyìí lẹ́sàn-án ànábì ní gbogbo ẹni ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run lé mi ló ń jà rẹ̀ o mi ló ń jà rẹ̀ o ẹnìkan ò lè bọ́lọ̀ ń jà kọ́ má dáràn o ọmọ jà so ìbò ẹ̀rẹ́lẹ̀ kẹta nù hadisi yìí anabi sallallahu alaihi wasallam ní rajulun istajara ajiran fastawfa minhu wa lam yuwaffihi ajrahu gbogbo ẹni ọgbà yẹn ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ yẹn ń ṣe ẹni ọbẹ̀ ń ṣe ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ tó wá di ogun kó tó sanwó fún ṣe lọ gbọ́ lọ́wọ́ sanwó ṣẹ́ ànábi ọlọ́nlọ́bọ̀ wàá pàdé ìmìlá kìlámà òun kí ọ bọ ọjà mọ́ ọlọ́run lémi ọlọ́run ní bá ọjà inú tọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó fi dálìkì àmọ́ sẹ́yìn ọkàwọ lérí pé yéé kí lòun adánwò yìí òun ni gbogbo ẹni ó ṣiṣẹ́ fún ọ tó rò pé ọgbọ́n jùlọ o òfun lówó ogun rẹ o ànábi lóhun kí ọbọ ọjà má dálìkì àmọ́ o èmi ọlọ́run ọlọ́run lémi èmi ọlọ́run ní fásitì èmi ló ń jà rẹ dálìkì àmọ́ gbogbo ọ̀nà tá a fi tọ́ ọlọ́run já ọlọ́run kọ́ yà wá yà o àmọ́ ti ké fún wa o ara àwọn ọ̀nà tí yẹn lè rè pé ọlọ́run ìjà yá òun làwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ẹni ọlọ́run bá ti bájá ó ti so orí ibú ọ̀sẹ̀sẹ̀ ní èdè àmàwí ọmọ sì wà lólórí ibú o gbogbo àwọn tẹ́tẹ̀ wọn jìn lójú irú nǹkan náà ọjọ́ máa mùsùlùmí akérò àdéhìí yìí fún wọn káwọn náà gbọ́ ọlọ́njẹ́ ọwọ́ wọn létí o dàkùn kó wá wọ́ ọ̀nà tí èyí jẹ tí èyí mu tí èyí gbéyàn wá sọ́nà tí ò ní kó bọ́ lálùkì àmọ́ o kò sóore kan bíi kéèyàn ba ọ̀run rẹ̀ jẹ́ nítorí bọ́ fẹ́ gbádùn ayé o ọgbọ́n kan ò sí ń bẹ̀ o kò sí ọgbọ́n kò sóye níbi pé ibi téèyàn máa gbé lọ gbére kọ́ ba bẹ̀ jẹ́ nítorí bọ́ fẹ́ gbádùn bíi iṣẹ́ ọkàn kọjá ń bẹ̀ ayé yìí ni téèyàn ọkàn kọjá ànábì ní bí gbígbà téèyàn fẹ́ rí kọjá ojú ọ̀nà láyé gbogbo bí yàrá ti lè pẹ́ láyé tó yọ pẹ́ láti fi àmọ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀wá ni dáa sẹ́yìn ó torí yọ gbádùn ọdún díẹ̀ àbọ̀dún tó pọ̀ náà láyé yìí àkọ́wá di ẹni tọ́lọ́wọ́n bàjá láti fi àmọ́ kọ́dà kò sọ́gbọ́n kò sóye ń bẹ̀ o gbẹ̀ni tí ṣètọ́ nílò tóun náà fi ń ṣerú nǹkan báyìí náà ọmọ mùsùlùmí olùwàdàkùnmọ́sá sànú àwọn náà ìwé ìtawí náà bọ́bá dédé ìgbọ́ wọn lọ́jọ́ wúlò fún wa lẹ́ẹ̀kan sí olùwàmọ́sá dáàbò rẹ̀ bò wá wọ̀ inú àwọn gbogbo tí ń ṣẹlẹ̀ báyìí àwọn afá máa ké fún wa náà pé ẹ̀ṣẹ̀ máa ń fa ìgbà mi o gbogbo ẹni tí ń ṣerú tí gbogbo wa di táwọn ń sá kójókójó yìí ànábì ní mìíràn bá ti ń sẹ lọ́hùn gbogbo ìgbà tó o bá sẹ lọ́hùn ni wọ́n máa kàn kan dúdú sọ́kàn rẹ̀ nígbà tó bá wá di pé kò sí space tí wọ́n kàn kankan mọ́ ìgbà wọn lọ́kàn máa le ọbọ̀kan ọba le ọlọ́ọ̀gbé ọmọlúwàbí ẹgbẹ́ rẹ̀ abẹni tẹ jọ ń gbé tẹ jọ ń mara ayé tẹ́lẹ̀ ọyọ̀gbọ́n ọyìn sí ọkàn lé ní ìwà mọ́sàárọ̀ gbogbo ọkàn tó lé o ìwà mọ́sàárọ̀ gbogbo ọkàn tó lé o ọmọdé ọkàn tiwa náà lé o lọ́mọ́sá àṣàlékún ààbò àlékún ìṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa nínú ilé àti lójú ọ̀nà wa nàìjíríà lápapọ̀ ìpínlẹ̀ wa kwara ìlú wa lù lọ́rin ilé ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọ́sá àti ìfọ̀kànbalẹ̀ fún wa. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه